káàbọ̀ sí office of residential tenancy nínú fídíò yìí a máa máa wo tenancy agreement tenancy agreement jẹ́ legal contract láàrin landlord tó ń fún possession fún rental property fún tenant ní exchange owó rent èyí túmọ̀ sí òfin àti ìlànà rental discussion agreement yìí ó lè jẹ́ verbal or ní writing written agreement ó máa ó gbọ́dọ̀ include orúkọ legal name gbogbo àwọn tó bá wà involved nínú rental agreement náà address rental property àti iye owó rent tí tenant ń san lóṣooṣù complete list yìí ó wà lára requirement tó lè wà tẹ̀lé rí ní orí wẹ́bsáìtì ORT tí tenancy agreement bá jẹ́ verbal èyí tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ló fi sọ landlord gbọ́dọ̀ rí wípé àwọn fún tenancy ní information yìí gbogbo nǹkan tó ti sọ ọ gbọ́dọ̀ kọ sínú ìwé náà within twenty days of agreement náà. No landlord àti tenant gbọ́dọ̀ mú nínú gbogbo oríṣiríṣi rental agreement tó wà month to month èyí tó túmọ̀ sí pé oṣù sí oṣù week to week ọ̀sẹ̀ sí ọ̀sẹ̀ tàbí fixed list fixed term lease month of weekly rental tó túmọ̀ sí wípé rental tó bá wà ní oṣooṣù tàbí ọ̀sẹ̀ ó gbọ́dọ̀ continue until tí tí tenant bá fẹ́ terminate um, agreement náà no. monthly agreement ó gbọ́dọ̀ jẹ́ one month notice èyí tó túmọ̀ sí wípé tí tenant bá fẹ́ kúrò nínú ilé tó bá dẹ̀ yẹ pé monthly agreement ló wà wọ́n gbọ́dọ̀ jẹ́ kí landlord wọ́n mọ̀ within one month same thing pẹ̀lú weekly agreement tí tenant bá fẹ́ kúrò nínú ilé tó bá sì jẹ́ pé weekly agreement ló wà ó gbọ́dọ̀ jẹ́ kí landlord mọ̀ within one week. tenant gbọ́dọ̀ fún landlord ní notice ọjọ́ kan kù owó rent máa pé example jẹ́ tí owó rent bá due ní first of June tenant gbọ́dọ̀ rí wípé tí tenant bá dẹ̀ fẹ́ jáde ní end of June wọ́n gbọ́dọ̀ fún landlord ní notice by May thirty first èyí tó jẹ́ ìpàparí ẹ̀ fixed term tenancy èyí ni tí landlord àti tenant bá agree lórí specific time frame fún rental agreement yìí gbọ́dọ̀ jẹ́ fixed end date notice to vacate kò wà needed ní irú situation báyìí nítorí pé both sides wọ́n ti agree pé ọjọ́ táwọn fẹ́ kúrò lélẹ̀ however two months before the rental end landlord gbọ́dọ̀ rí wípé àwọn fún tenant ní ẹ̀dà renewal ọkọ sọ fún tenant wípé àwọn ò ní release àwọn ò ní renew um, tenancy agreement yẹn èyí e máa fún tenant ní àyè láti kó jáde tàbí láti lọ wá ilé míì ó máa ṣe àǹfààní láti rántí wípé every tenancy agreement ó gbọ́dọ̀ tẹ̀lé standard condition èyí ni sẹ́ẹ̀tì òfin àti ìlànà tó túmọ̀ sí gbogbo ilé tó rent ní province of Saskatchewan. nípa òfin àti ìlànà copy of standard condition gbọ́dọ̀ wà included nínú written tenancy agreement. so báwo ni eléyìí ṣe ń ṣiṣẹ́ for example tí standard condition tó bá sọ wípé tenant gbọ́dọ̀ kúrò nínú ilé o gbọ́dọ̀ tún inú ilé yẹn ṣe wọ́n ti gbọ́dọ̀ bà nǹkan jẹ́ even ti tenancy agreement bá require pé kí tenant yẹn fọ ilé kó dẹ̀ fọ carpet kó tó kó jáde tenant ò really need láti um, fọ carpet ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ rí wípé àwọn fi kà nu carpet yẹn ní tó mọ́ the standard condition always wins landlord àti tenant gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ wọ́n sì gbọ́dọ̀ mọ gbogbo standard condition èyí máa jẹ́ kí tenant àti landlord kínú wọn dùn ẹni tó bá fẹ́ information sí ẹ lọ sí saskatchewan.ca forward slash ORT.